الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على خير خلق الله محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين àtúnkí ẹ̀yin olùgbọ́ wa ọ̀wọ́n wípé àdìjọ kú ojúmọ́ abárúkà júmọ́ aláàjẹká ṣe é pé ẹ̀ sórí ọ̀tún ètò yín ètò àti àkóní àlefíkè fìdíìnì ọ̀làdùnní bèlò ń lo ọkọ̀ mi máa ń bẹ nínú yàrá ìgbóhùnsọ̀rẹ́rẹ́ pẹ̀lú Sheikh Dr. sọ̀rọ̀dín gbadébọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lùgbọ̀nsọ̀ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun ni ìbéèrè tí oníbéèrè béèrè wọ́n ní ǹjẹ́ tí èèyàn bá rí ọmọbìnrin tó wuni láti fẹ́ tí èèyàn sì ti ń bá ààyàn lọ lórí ẹ̀ tọmọ náà sì ti gbà ṣùgbọ́n tí àwọn òbí ẹ̀ sọ pé àwọn fẹ́ kí ó ṣe bẹ́ẹ̀ ìyanjú ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ rẹ̀ tó ẹ̀sẹ̀ wọ̀ tán èèyàn ilé ẹ̀kọ́ gíga tó sì jẹ́ pé ó ẹ̀sẹ̀ wọlé hundred level ni wọ́n ní ìjẹ́ ọ̀tọ̀ kéèyàn láǹfààní láti sọ wípé èèyàn ní irúfẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àti láti ẹ̀tíjọ́ máa pera ẹni láti máa bára ẹni sọ̀rọ̀ wípé ṣé kò ní dàbí ọ̀rọ̀ dating àbí ọ̀rọ̀ issue boyfriend and girlfriend ẹ jẹ́ kí n kọ́kọ́ mú eléyìí wá bẹ́ẹ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته nínú ẹ̀kọ́ tẹ́sán islam tó ti kọ́ wa òun náà ní pé kí ọkùnrin kó má ṣe kọnu sí obìnrin kan pọ̀ nfẹ́fẹ́ àyàfi tó bá ti ṣe tán láti fẹ́ níyàwó àmọ́ kó kọnu sóbìnrin láti yàn lọ́rẹ̀ẹ́ láti máa jẹ́ oníwọléwọ̀de tẹ́ẹ̀jọ máa bára yín wọ gbogbo àyíká yìí tẹ́ẹ̀ máa dọ́rẹ̀ láì jẹ́ pé fẹ́ra yín Islam faramọ́ nítorí pé ńgbà ọba yá eléyìí máa padà bí aburú ó máa ń bí àìdá ó máa ń sínà zìnà bẹ́ẹ̀ náà lóbìnrin tọ́ náà bá ti ṣetán láti lọ́kọ kí ló fẹ́ máa tẹ́tí gbọ́n eléyìí ló túmọ̀ sí wípé irú arákùnrin tó rí arábìnrin tó fẹ́ fẹ́ yìí tó ń bá lẹ́mìí pọ̀ ti fẹ́ níyàwó ní tó dáa ló ṣe ṣùgbọ́n lójú ọ̀nà àti fẹ́ àwọn òbí láyé pé àwọn ò tí ì ṣetán láti jẹ́ kí ọmọ àwọn yìí kó lọ́kọ nítorí àwọn afálà fún pé kó lọ síléèwé kó sì parí iléèwé yìí ó sì ṣẹ̀gbẹ̀rẹ̀ ìpele kínní ni nínú ẹ̀kọ́ tó jẹ́ bí ìpele márùn-ún ìpele kọ̀ọ̀kan ọdún kọ̀ọ̀kan ni wọ́n á ní oṣù sùúrù ọdún márùn <laughs> ìwà ní déètì ń ṣe déètì ní tó ju déètì lọ ní ṣẹlẹ̀ mẹ torí délé wáyàwó tẹ lọ síwájú Ọlọ́run sọkọ rí fóònù náà hmm. ṣùgbọ́n àwọn òbí bẹ́ẹ̀ afẹ́ pàkíyèsí wọn kíkẹ́ ẹ má ti torí pé ọmọ ń lọ sí school kẹ dá àti lọ́kọ rẹ̀ dúró dìgbà tó bá tó parí hmm. ṣé bọ́lọ̀ lọ mẹni tẹ́mi rè ogún Allahu Akbar. tó ṣe pé yóò lè parí skul yẹn. Hmm. ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló sì mà talẹ́ni náà tó ṣe pé yóò rí skul parí pẹ̀mí rẹ̀ bá tiẹ̀ gùn. tó ká mọ wá dá nǹkan tí ọkọ yẹ ká ṣe dúró de ń tá àmọ́ bí ó ṣe jẹ́ kò dáa o. Hmm. ẹ mọ̀ kọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí ẹ̀yin ń dá ìgbà sí àti lọ́ọ́lé ọkọ wọn báwọn irun wọn náà ní máa sábà tún dojú tòbí látàrí pé ọlọ gbóyún ẹyẹ wálé ìgbà ọ̀fẹ́ kọ́ lọlé ọkọ ńlá lẹ́yẹ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa tọ ojú ọ̀nà lálẹ́ tẹ̀ bàbá lóyún wọ́n tún nínú àṣà Yorùbá ni pé ọmọ ò lè lóyún kó wá gbóyún máa wá gbélé pẹ̀lú àwọn wọ́n lè ránṣẹ́ sẹ́ni tó fún lóyún. sọ́mọ́ wọn bí wọ́n léèrè pé ah, nítorí ṣe èyí tó wọ́n aburú jáì torí tùmọ̀ rẹ̀ ni pé ẹlẹ́fọwọ́sí kí zina máa tẹ̀síwájú wọ́n á sọ pé ah, àwọn lè bọ́yàn àwọn lè kó méèyàn káwọn tún kó tẹran hmm. ibi tí ó ti gbóyún wá ibẹ̀ náà ni wọ́n máa lọ ẹ̀wọ̀n ká ẹfọwọ́sí kí zina máa tẹ̀síwájú nù tí wọ́n á sọ fún wọn pé ah, skul tí wọ́n á lọ ń kọ́ pé àbí skul ọba bàjẹ́ kọ́ bàjẹ́ sóun náà ti fẹ́ kọ́ bàjẹ́ tẹ́lẹ̀ ńgbà tó fi lọ́ọ́ lóyún hmm. so ẹ dákun àwọn ọmọ pọ̀ tí wọ́n lọ sí yunifásitì tí wọ́n sì ti lọ́kọ̀ọ́ hmm. nítorí pé alọ́kọ kò dí àti tẹ̀síwájú ẹ̀kọ́ lọ́wọ́ rárá rárá nítorí pé ètí ọlọ́kọ náà míì nínú àwọn ọmọ tí ń lọ sí yunifásitì yìí yunifásitì náà ni wọn àti ti máa ṣèrégbè tí hmm. omi gan ọkọjú mẹ́kọ̀ọ́ tó lò lọ kọ́ bí ìrégbè rí omi pẹ̀lú rẹ̀ lọ́la wọ́n jọ mọ́ abára wọn sùn wọ́n hmm. dàbí ti màmá kan wọ́n lọ mọ́ ọmọ lọ sílé kan ìgbà tí wọ́n ti wá ṣètò admission tó ti parí ìyá yẹn wá fẹ́ á gbalé fọ́mọ rẹ̀ bìnrin wọ́n á mú lọ sí àwọn ilégbèé àwọn akẹ́kọ̀ọ́bìnrin lọ́lọ́kan ọ̀jọ̀kan tó bá ti wá débi kẹta nílégbèé àwọn obìnrin lásán ni màmá yẹn sọ pé wọ́n fẹ́ èwo lẹ wá ń fẹ́ nílégbèé àwọn akẹ́kọ̀ọ́kùnrin àti obìnrin tó ń jọ ń gbé ah, papọ̀ kí ló dé ó ní à òun ò lè gbà kọ́mọ òun wá ṣe ọdún mẹ́rin márùn-ún lẹ́nu pé ń kẹ́kọ̀ọ́ kọ́mọ́ lọ́rẹ̀ẹ́ kùnrin tí wọ́n jọ máa bára wọn sùn a'udhu billahi minash shaitani rajim ah, sóbì kan lè máa ronú bá ń lóòótọ́ ẹ dákun ẹjọ́ ọmọ ọlọkọ ọkọ níní kò pé kọ́ ọmọ ọmọ lọ sí yunifásitì hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ là ń kọ́ yunifásitì tó pé kálukú ń ọmọ wá kò pé kọ ọmọ kò pé ọmọ wọlé bá ń sunkún jáde yóò lọ yóò sùn wọlé eléyìí ò jẹ́ bó ṣe jẹ́. jazakumullahu khairan zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò ló fi béèrè béèrè kan àbí kejì tá a bá ní lórí ètò ẹ lóko yín o. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. waaleykum salaam wa rahmatulahi wa barakatuh. àti orúkọ yín yẹn ti ń ni láti sokoto. ìbéèrè yín ẹ dákun mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn dọ̀kítọ̀rọ̀ wa pé bó ni èèyàn ṣe máa ń ṣe wòlímọ̀ nínú Islam àti pé gẹ́gẹ́ bí bí àwọn Yorùbá ṣe máa ń ṣe tiwọn nísìnyí tí mo ti bímọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ á ní àwọn fẹ́ẹ̀ fẹ́ ṣe wòlímọ̀ ẹ dákun. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run àlùwalẹ́ ìmá òun náà ní ikú àwọn èèyàn lẹ́nu jọ látàrí ìdùnnú pa àṣègbéyàwó lábẹ́ òfin ọlọ́run àwọn olùmọ̀ nípa òfin ṣẹ̀ríyà wọ́n bẹ nínú ẹni tó láàlẹ́ ti ṣe wàlímà kíyàwó tó wọlé a rí nínú ẹni tó sọ pé bí ìyàwó ṣe ń wọlé náà láti wàlímà a rí nínú ẹni tó sọ pé lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé láti ṣe wàlímà àwọn wá fi sórí pípé ìjọ kẹta lẹ́yìn ìgbà tí ìyàwó bá wọlé hmm. nítorí àdìsí kan tó wá nípa nàbí sallallahu alaihi wasallam nígbà tó di ìjọ kẹta ẹ̀yìn ìgbà tí ìyàwó rẹ̀ kan wọlé ó ṣe wàlímà so eléyìí jẹ́ ìṣe ànábì sallallahu alaihi wasallam hmm àìjẹ́ pé àṣẹ wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi péjọ kẹta ni kẹ́ ẹ máa ṣe òun náà ló bí ìyapa tó wá láàrin àwọn olùmọ̀ kájẹ́ kó yé wa àwọn olùmọ̀ ńlá gidigidi àwọn olùmọ̀ ẹ̀sìn islam yẹn hmm. wọ́n yẹ sẹ́ni tí máa ń sọ̀rọ̀ fẹ́nu nítorí pé kò sẹ́rì kan pàtó tó sọ pé dandan dandan ìjọba ilẹ̀ gbọ́dọ̀ ṣe ìlọ́fà ìlẹ̀ àfirínú ẹni tó ní o lè ṣe wàlímà kíyàwó tó wọlé hmm. ẹ ti so yìgì ìyàwó ò tí wọlé ẹ lè ṣe wàlímà a sì rí nínú wọn tó sọ pé ìgbà tí àwọn bá ń wọlé wọn tó ti ń wọlé náà lẹ́sẹ̀ wọlé mà hmm. gbàtà rí nínú wọn tó sọ pé ìjọ kẹta lẹ́yìn ìgbà tó bá wọlé èyí òwú tó bá ṣe mẹ́ à ń bẹ lọ́nkọ́ má burú hmm. ṣùgbọ́n ìbéèrè tí ń dá lórí ẹni tó ṣe pé ìyàwó ti wọlé ìyàwó ti bímọ kínní kejì kẹta kẹrin karùn kẹfà so ẹ̀yìn rẹ̀ wọ́n wá láwọn ṣe wọlé mà gbéyàwó ìgbéyàwó èwo mà hmm. gbéyàwó èwo ọjọ́ mà ti pẹ́ ìgbétirégbé ìgbétirégbé. Mm so eléyìí kọjọ wàlímà lóòótọ́ kọjọ wàlímà lóòótọ́ ọjọ́ bí àṣà yorùbá yẹn ni tí wọ́n máa ń sọ pé tún mi fẹ́ tún mi fẹ́ báwo ìyàwó tá a ti fẹ́ tó ti pọ́dún márùn mẹ́fà wọ́n á ní ọdọọdún márùn márùn yóò máa tún fẹ́ ìyẹn ni pété ọlọ́run bá kọ́ pé wọ́n sògójì ọdún ẹ̀ẹ̀mẹjọ ni ó tún fẹ́. ó tún á máa ṣe náwó rẹpẹtẹ bí ìgbà tó ṣe pé ìyàwó tuntun ọkọ tuntun ni eléyìí náà ń bẹ nù nàkúnà hmm. eléyìí tó fi ọlọ́run ọba tí ò fara mọ́. kí wàá lè mọ wá pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ní tí islam fi kọ́ wa rárá rárá. Hmm. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹtí ń pè. àbúrò anas ló ń pè láti Ìlọrin. ìbéèrè yín. ìbéèrè mi yẹn ṣé ẹ bá ń fi sọ́lá lọ́wọ́ tí ẹ̀ wá débi sájúdà ṣé ìyẹn ó lẹ́kọ̀ọ́ pé ó ṣé ó wá sí irúkú kéèyàn wá pa àti ìdúró kéèyàn wá pa sọ̀lá lọ láwọn tí kò pa ẹ̀rùn jẹ́. ìlà ọ̀nà. ayélujára sọlá wọn síbi àtẹ̀yìn bá ń bẹ ní sájúdà wọn ni ó tún burú kéèyàn tó padà sí irúkú pé ṣé kò bá wọn jẹ́. ìbéèrè yẹn kò nítumọ̀. màdéyàn ti sọ láti tó ti débi fíforí kanlẹ̀ tó tún ayẹ kó padà sí rúkú náà bọ́yọ̀ gbàgbé tó yẹ kó wí rúkọ. Ah, ẹlẹ́yìn o tàbí gbàgbé tó yẹ ká wí rúkọ ọ. kìí ṣe kìí ṣe tó ń tẹ̀ ń béèrè nù ẹ̀yin lẹ́ ń bá tẹ́lẹ̀mọ̀ béèrè. zero nine zero five one six four five four three eight plus two three four zero eight three two nine three eight nine six. hello. aleykum salaam o kàn yẹ kí n pè. na ìbáraẹni ń pè láti wà lọ. láti ìwàgbà ìwàgbà. ìbéèrè yín. ìbéèrè mi ni wípé mo fẹ́ kí dọ̀tí wa ṣàlàyé nípa ìbáṣepọ̀ wo ló wà láàrin ìsì ara sàárà àti àdúrà. alhamdulilayi alistokhara o náà ní pé ẹ fẹ́ tọrọ lọ́dọ̀ ọlọ́run pé kó kọ́ yín máa ẹ̀ sáà ṣe láàrin nǹkan méjì kẹ́ ẹ fi méjì tó lóore jù. Hmm ẹ̀ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kó fi yín mọ̀ ń lọ sídìí ètò lóore jù hmm. nínú nǹkan méjì tí ọ̀nbẹ níwájú yín ṣé kí n ṣe yìí ni àbí kí n ṣe yìí. Hmm. a sì ti sọ pé kì í ṣe inú gbogbo nǹkan lèèyàn ti máa ṣe istikhara bí kápẹ́ bí ń pààyàn ìyẹn ṣe istikhara ṣé kí n jẹun àbí kí n má jẹun <laughs> màdé ìṣèkéyàn fẹ́ kú hmm èyàn sì ṣe istikhara kí n fẹ́yàwó àbí kí n má fẹ́yàwó nígbà tí ìsìnkú fẹ́ takùtà nàbà Muhammad sallallahu alayhi wa sallam hmm. ṣùgbọ́n yẹn lè ṣe istikhara láàrin lágbájábìnrin àti tàmẹ̀dòbìnrin èwo ni kí n fẹ́ hmm. ọlọ́run kọ́ mi lẹ́sà máa sà hmm. láàrin àwọn méjèèjì tó lóore jù fún mi nítorí pé ó lè má lóore fún ọ yóò lóore fẹ́ lómi àfi ju ọlọ́kọ ọ̀gbun náà nì ìyàtọ̀ ni ọkàn wà hmm. al nìyẹn ṣùgbọ́n nǹkan tó ń pè ní àdúrà ó náà ní pé wọ́n ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa kó ṣe nǹkan kan fún ọ eléyìí tó ṣe pé o fojú sùn tó ń fẹ́ hmm. àbí èyí tó ti ṣe fún ọ kó má bàjẹ́ kó bọ́ fi àlékún ìbùkún àti àlùbáríkà sí hmm. àbí kó tiẹ̀ jẹ́ pé òun tọrọ lọ́dọ̀ ọlọ́run kó lé aburú jìnnà kó gbé ọ kúrò nínú ìpọ́njú ìṣòro àti ìdààmú tó wà nínú rẹ̀ gbogbo eléyìí wọ́n ń pè ládùúà sàárà òun náà ní pé ó ran aláìní lọ́wọ́ àìní ìpọ́njú ìní mú ní ṣe sàárà ó ṣe sàárà àfàláìní ó fẹ́ni tí ń bẹ nínú ìpọ́njú lówó sàárà ni wọ́n ń pè lẹ́yìn yẹn lọ́wọ́ aṣọ wọn pọ̀ al-istikhara kò sí tàbí ṣùgbọ́n àdúrà náà ni nítorí pé Ànábì sallallahu alaihi wasallam nínú hadith Jabir ibn Abdullah radiyallahu anhuma ó lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam máa ń kọ́ ní al-istikhara nínú gbogbo nǹkan ká tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́kọ́ wa lẹ́sà máa sà láàrin nǹkan méjì ní gbogbo níta bá fẹ́ dáwọ́ lé láyé. so wọ́n á ní gbogbo ẹni tó bá ti gbèrò láti ṣe nǹkan kan kọ́ lọ́ọ́ sàlùwàlà kó ṣe rákà méjì tí kì í sọ̀ràn yẹn lẹ́yìn rẹ̀ kọ́ wá ṣàdúà al-istikhara àdúà wọnú al-istikhara àjọṣepọ̀ tó wà láàrin àdúà àti al-istikhara ni ǹjẹ́ àjọṣepọ̀ lè wà láàrin sàrà àti istikhara bí ó lè wà nípa pé ẹ lè fi ntẹ́ fẹ́ tó dùn mọ́yìn tó dáa ẹ lè fi ṣe sàrà kẹfì ṣàtẹ̀gùn síwájú ọlọ́run kọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa kó lè bá a fi jẹ́ kí àdúà yín tẹ́ fẹ́ ṣe nínú istikhara yẹn kó gbà. Hmm. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون ọlọ́run bá lẹ́yìn olùgbàgbọ́ òdodo ẹ páyà ọlọ ẹ sì máa fi dáadáa ṣíṣe ẹ máa ti síwájú fi ṣàtẹ̀gùn síwájú ọlọ hmm. torí rẹ̀ ẹ lè ṣe sàárà ṣáájú istikhara yín yẹn kẹ wá ṣe istikhara tẹ̀lé pẹ̀lú ògbọ́ ọlọ́run àdúrà yín ọgbà hmm. tó bá sọ pé ká ṣe sàárà kí sọ ń bára là ní ká fún ọ torí islam ò faramọ́ bára hmm. kò sì faramọ́ kẹ́nìkan gbégbá bára ṣùgbọ́n èèyàn máa ń ṣe sàrà fáwọn èèyàn láì jẹ́ kí wọ́n gbégbá bára torí pé a mọ talẹni tó rí jájẹ talẹni tó rí jájẹ tó nǹkan hmm. talẹni tó jú ń pọ́n tani bùkátà kún ọ̀ràn lọ́wọ́ hmm. tẹ bá ti ran irú àwọn ẹni tí bùkátà ń bẹ fún ẹ ti ṣe sàrà nù lábẹ́ òfin ọ̀lọ́. hello hello. hello. Hmm. Zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. Ó kọ yín. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yín o. Abdullahi ló sọ̀rọ̀ láti Èkó. Ìbéèrè yín. A kí àwọn olùmọ̀ wa. Aláàkọ́ nu béèrè mi ni pé tí èèyàn bá ń dú ẹran ó bí alọ́wọ́ fún ààbò tó wá gbàgbé kó ṣe bísí ìlú àlọ́ àkùbà tó ṣe wá pé ọ̀bẹ yẹn lè kó tó yọwọ́ kó lórí ọ̀bẹ yẹn ó rántí tàbí ká nígbà tó ti yọ tó ti gé tán ó rántí kí ni téèyàn lè ṣe sí ẹlẹ́ẹ̀kejì ní ọjọ́ ìgbé ìdí àlùkè yàmọ̀ nígbà tí wọ́n bá ń gba ẹ̀tọ́ kálukú fún ẹ̀tọ́ ẹnìkejì lẹ́yìn tó jẹ owó ara wọn lọ́nà ẹ̀tọ́ hmm. ṣé ìjẹ́ kéferì náà jẹ́ lọ́wọ́ inú gba ẹ̀tọ́ tiẹ̀ náà lọ́wọ́ mùsùlùmí tó jẹ owó rẹ̀ láìtọ́ hmm. náà sàwọn alhamdulilayi tí èèyàn bá ń dún ẹran bí ẹran léyà abẹ́ràn mi mùsùlùmí sì ni ọwọ́ àgbàgbé láti dárúkọ lọ tó bá jẹ́ pé dájú sáká pípé gbígbàgbé ló gbàgbé insha allah eléyìí ò ní dí wa lọ́wọ́ pé ká jẹ àmọ́ tó bá pọ̀ màmá fi bísímìláì sílẹ̀ ní àní jẹ́ o torí pé gbogbo ẹran tí wọ́n bá ti dárúkọ ọlọ́run ọba sí àgbọ́dọ̀ jẹ ẹja tí wọ́n ṣàkíyèsí ẹran táwọn bá ń pa yẹn bísímìláì allahu akbar tá sọ lásán kò tí ì tó o. a gbọ́dọ̀ rí i pé ẹran yẹn à ń pa á láti fi jọ́sìn fọlọ́ ni hmm. nítorí pé tá a bá pa láti fi jọ́sìn fọlọ́ irú ẹran bẹ́ẹ̀ kò tún tọ́ kí mùsùlùmí ọ jẹ hmm. ẹ̀yin tẹ́ ń pa ẹran fáwọn èèyàn jẹ ẹ̀yin alápatà àtẹni tó ń pa ẹran fún lù láti jẹ hmm. ẹ jẹ́ ká kíyèsí léyìí o kò tó wípé kẹ̀kan dá ọ̀bẹ bí ẹran lọ́rùn kẹsì bisimilahi allahu akbar kẹ̀sì jẹ́ mùsùlùmí láì jẹ́ pé ẹ tún ní àdìsọ́kàn pé ẹ̀ ń pa ẹran yìí láti fi ṣe ìjọsìn fọlọ́ hmm. ọlọ́run ẹlẹ́dàá ni kúl inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah sọ fún wọn pé sọláàtì ni bákan náà ẹran tí mò ń pa bákan náà ìsẹ̀mí àti kù mi gbogbo ẹ̀ mò fi ń ṣẹ̀sìn fọlọ́ ni olúwa gbogbo àgbáńlá yìí ọba tó ṣe pé kò lórogún kan ẹ jẹ́ ká máa ṣàkíyèsí àwọn nǹkan wọ̀nyí hmm. tí ìbá ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó gbà àbá ti máa pa àwọn ẹran pé ọba sì pa àbá ti jẹ hmm. torí ẹ̀ àwọn ìlànà àti ìgbésẹ̀ wọ̀nyí a gbọ́dọ̀ máa tọ̀ hmm. lọ́pọ̀lọpọ̀ ló àwọn èèyàn máa ń béèrè bí ẹran tí wọ́n ń dún nílùú àìsàn lè máa jẹ́ àbá lè jẹ nítorí pàwọ̀ ọ̀mẹ́ni ti ń dùn bẹ́ẹ̀ ni ìbéèrè wọn nítumọ̀ nítorí pọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa ti ṣe ní èèwọ̀ lórí mùsùlùmí láti jẹ ẹran tí wọ́n bá pa tí wọ́n dá kọ lọ. ara àwọn nǹkan tó mú kí mùsùlùmí ó yàtọ̀ sẹ́ni tí èsè mùsùlùmí nù mùsùlùmí ọ̀kan lè rí ẹran nínú àwo ó ti bẹ̀rẹ̀ sí ní pọ́ntìlà nígbà tí èsè ẹja ẹja ni òbúkátà kadumbu rẹ̀ torí ẹ̀ gbogbo ẹran tá a bá jẹ a gbọ́dọ̀ rí i pé a du lórúkọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká sì jẹ́ pé ńgbà tá à ń du à ń du pẹ̀lú ìgbàgbọ́ pé à ń ṣe bẹ́ẹ̀ fi jọ́sìn fọlọ́ ni. ẹni tó bá jẹ́ pé òun wà nípò pé ń du ẹran fáwọn alápatà nílùú tẹ́pẹ́ ẹran náà ni gbogbo alápatà kọ̀ọ̀kan pín mọ́wọ́ táwọn ọmọ tàfàràlù kó ṣàkíyèsí ń ta àwíyí dáadáa nítorí kéèyàn lè ba àrọ́nà lọ tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmà hmm. wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmà tó lọ́n bá ń gbẹ̀san fún kálukú lọ́dọ̀ ẹni tó ṣàbòsí sí káwá pé ẹni tí èsì mùsùlùmí lèèyàn ṣe àbòsí sí tó ná gbẹ̀san rẹ̀ àbí ò ní gbẹ̀san kò sí tàbí ṣùgbọ́n ọlọ́run bá ṣe àbòsí ṣíṣe léèwọ̀ ó ní yá ibadi inni harramtu zulma ala nafsi wa ja'altuhu baynakum muharrama fala tawalamu ẹ̀yin ẹrú mi mo ṣe àbòsí ṣíṣe léèwọ̀ lórí ara mi mo sì ṣe mí máa ṣe àbòsí léèwọ̀ láàrin yín ẹ gbọ́dọ̀ máa ṣàbòsí síra yín hmm. ẹ̀yin ẹrú mi ọba bá jẹ́ mùsùlùmí ó bá má jẹ́ mùsùlùmí hmm. ìwọ ni kéèyàn jẹ́ni tí ó ṣàbòsí sí èèyàn ẹgbẹ́ rẹ̀ hmm. kéèsì ni wọ́n ń pè lábòsí kó mú nǹkan ní nǹkan kó o jẹ́ wípé o fi ẹ̀tọ́ rẹ̀ o fi dùn nǹkan tó jẹ́ tiẹ̀ o mú papọ̀ má tiẹ̀ o gbé tiẹ̀ sá lọ máa lọ́wọ́. eléyìí náà ń pè lábòsí kó o fi àyìnà fòjò kó o fòjò fáyìnà hmm. gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣàbòsí hmm. ẹ ẹ ṣẹbẹ ni tí mo ṣàbòsí sí èsè mùsùlùmí kò sí tọkàn Ọlọ́run ẹrú Ọlọ́run náà ni hmm. Ọlọ́run ọba ò fara Ọlọ́run ọba ò gbà kó jẹ pé a wà á ṣe àbòsí sẹ́nìkan torí pé kò bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá ti tó gbẹ̀ndàlùkìyàmá kò sí tàbí ṣùgbọ́n wípé tí wọ́n bá gba ìsan lọ́dọ̀ ọwọ́ tó ṣàbòsí fẹ́lòmíì ẹni tó wá ṣàbòsí sí kìí ṣe mùsùlùmí ẹni tí wọ́n gbà lọ́dọ̀ tiẹ̀ ìwọ ni ó pa lára kò ní sùn láǹfààní. nítorí pé òfin ọlọ́run sọ pé ẹni tí kìí bá ti ṣe mùsùlùmí tó bá dijọ́ gbẹ̀ndàlọ́ kìyàmà wọn ò ní dáadáa kan tí wọ́n bá wọn gbé sórí òṣùwọ̀n kankan. Mm. eléyìí tó ṣe wípé yóò mú kí wọ́n wọ àlùjánnà kankan àìdá lásán náà nítorí kò sí lọ́wọ́ ṣe islam dáadáa ó náà lọ́wọ́ afẹ́ wá pò ní. tó mm. eléyìí ló túmọ̀ sí wípé tí wọ́n bá fún un ní ẹ̀san àbòsí tó ṣe fún un yóò kàn dínkù nínú ìyà rẹ̀ ni hmm. kìí ṣe pé yóò tì síwájú tó fi wá dẹni tó lọ jẹ gbádùn lálùjánnà. Hmm. hello hello kò yín o hello hello hmm. àwọn òpin náà ń jẹra wọn hello kò yín o. Àwọn àríkùn ìsìlá. Àríkùn ìsìlá àwọn rahmatullahi wa barakatuh. Tí ó bá ibi ẹjí ń pè. Abdulrahman láti ìjọ àgbẹ̀lẹ̀ fún. Láti. Ìjọ àjọ yìí. Ìbéèrè yín. Ìbéèrè mi fún dókítà wa ni pé irun sọ láti Mọ́gírì àti ìṣáyẹ. Ó ní ọ̀rọ̀ kan tó máa ń sábà wáyé láàrin àwọn èèyàn pé tá a bá tẹ́rí one hour láàrin ẹ̀ pé ó ti tó kíyàn kí sọ láti ìṣáyẹ. Wọ́n fẹ́ bi ṣé kí wàá ṣé ọ̀rọ̀ yẹn tó ṣe déédéé pẹ̀lú ìrọ̀jẹ́ pé tábà sí one naira láàrin. ó ti yé ṣé ìfẹ́ tó dá ẹ̀dá fún ọ̀gbìn ẹja múlẹ̀ iná àpapọ̀ mọ́ ẹ ló kọ yín o. alo. ó kọ yín bí ẹ ti ń pè. alo salamaleykum. waaleykum salaam ó kọ yín. ọ̀rẹ́ ilé adé kọ́sìmì ni láti gabon. ìbéèrè yín pápápá. ẹ àti àwọn dọ̀tún akọ́lọ́ọ̀dé ayé wọn pẹ́lẹ́bí dáadáa. àmín. ẹ a ní bẹ́ẹ̀ kéèké méjì ni a ní ká bí dọ̀tún wa àwọn dọ̀tún wa wípé tábà se ṣe sọ̀rọ̀tù jànáza tábà ń kírun sí àwọn òkú alára àwọn àyè tí a ní kágbé tọ àforíjì kágbé ṣàdúrà fòfò tí hmm. a lè ṣe sí èdè wa láwọn àyè náà àbí àwọn àdúrà tó wá ní lábá náà ní agbọ́dọ̀ta agbọ́dọ̀ta ní àwọn àyè náà. ẹ̀kejì ni pé a ní kábí ìdọ̀tú wa ní pé ipa oní kó tí dasmangókù lọ iṣẹ́ yẹn ipa oní ló kó nínú Islam náà ni àwọn bẹ́ẹ̀ dání kábí àwọn ìdọ̀tú wa ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa iye àlàfo àsìkò tó lè wà láàrin Maghrib sí ìrìṣà oníbèrè sọ pé wọ́n ní ọgbọ́dọ̀ tó wákàtí kan hmm. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe sọ yẹn náà ni nítorí pé òfin ọlọ́run bá dá lórí wípé àsìkò sọ̀láàtì làṣẹ ìmọ̀ ń wọlé ba'da ghiyab ash-shafaq al hmm. lẹ́yìn ìgbà tí àwọn pápá tó bá ti pamọ́ tó kúrò lójú sánmà ìgbà náà làkókò sọ̀láàtì làṣà ẹni máa ń wọlé. Hmm. eléyìí tó túmọ̀ sí pé lẹ́yìn ìgbà tó òrùn bá wọ̀ á rí àwọ̀ kan lójú sánmà bí àwọ̀ yeye hmm. yóò tún ṣẹ́kù pàápàá jùlọ tá a bá wà láwùjọ ibi tí wọ́n ti mú náà mànàmáná wá láwọn ilé tó sì ga tí ò sí ń bẹ́ẹ̀ hmm. tá láǹfààní àti rí ojú sánmà dáadáa níbi tí màá dàbí ìgbà tó ṣe pé sánmà papọ̀ mọ́lẹ̀ ẹ rí àwọn pápá yẹn ń bẹ dáadáa tó bá wá di wípé àsìkò sọ̀látùl ìṣà ìbá wọlé ẹ̀rì tó ti parẹ́ hmm. wọ́n ní ní àwùjọ tí wá ń bí àsìkò tó kéré jù láti wípé kí àwọn pápá yẹn parẹ́ ní ojú sánmà ní wákàtí kan nítorí máa ń jù bẹ́ẹ̀ lọ hmm. ìyẹn ni pé ní ìsìn tó bá yẹ pé aago méje kọjá ìṣẹ́jú márùn bá lóòrùn bá wọ̀ hmm. a retí pásìkò sọ̀látùl ìṣà yóò wọlé ní nǹkan tó kéré sí aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún hmm. kódà gan aago mẹ́jọ kọjá ìṣẹ́jú márùn-ún gan lọ́pọ̀lọpọ̀ kò tíì wálé hmm. ìgbà míì gan yóò tún fẹ́ tó aago mẹ́jọ kọjá kọ́tà hmm. àbọ̀ kọjá ìṣẹ́jú mẹ́wàá so ìbéèrè tó ń béèrè yìí ṣe ó pàtàkì púpọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí wa gbogbo tó bá ti pèpè fún sọ̀látùl maghrib níbi aago méje kọjá ìṣẹ́jú márùn-ún tán parí sọ̀látùl maghrib àti ó bá fi di aago méje àbọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tuntun pèpè fún sọ̀láàtù làṣà ìṣá ìwọ̀ ìṣá ò tí tó ìṣá ò tí tó mm. àwọn míì lè sún tí wọ́n síwájú dírẹ̀ wọ́n ní aago mẹ́jọ kù kọ́tà mm. ẹ sì mọ̀ pé tá a bá ti lè pèpè fún sọ̀láàtì lápè ilẹ̀ kò sí tàbí ṣùgbọ́n páàsì sọ̀láàtì náà láṣẹ ilẹ̀ mm. torí bẹ́ẹ̀ lè pèpè fún sọ̀láàtì kásìkò tó tó bí aago mẹ́jọ kù kọ́tà nígbà tí wọ́n fi ń di aago mẹ́jọ kù ìṣẹ́jú mẹ́wàá àwọn jàmáà mọ́ṣáláṣí ò ti ran rí pé kí là ń tún dúró dè ẹ sì kọ́ ọmọ ẹja ṣe ń tàṣí ká wọlé lọ ẹ fẹ́ ṣe ń tẹ̀sí kẹ́ ẹ wọlé lọ àṣegbára gbóná lélẹ̀ yẹn nítorí pásìkò sọ láti òtí tó èèyàn kì í ṣe ọlọ́run ní inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó ṣe pa àfàsìkò sí ni sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo àwọn mọ́ṣáláṣí kan wá wà ó lè jẹ́ pé àgádágodo tí wọ́n fi tilẹ̀kùn mọ́ṣáláṣí ń bẹ lọ́dọ̀ bàbá kan òun ọmọ wa làlẹ àwọn jàmáà lọ́wọ́ wípé ẹ pèpè fún sọláàtù làìṣá táago mẹ́jọ bá ti ń kó gùn ṣẹ́jú tí mẹ́jọ bá ti ń kù ṣẹ́jú mẹ́wàá ẹ sì kọ ọmọ nígbà tá aago mẹ́jọ bá lù gérégé àwọn gbà gbogbo lẹ̀kùn mọ́ṣáláṣí lágàdàgodo eléyìí wọn máa da yanpanyanrin lẹ ìgbà táwọn àti mọ̀ yìí pé àsìkò sọláàtù làìṣá ìgan lápèjúwe lásìkò tá a wà nù rẹ̀ yìí ńṣe ní wọlé láago mẹ́jọ kọjá ìṣẹ́jú mẹ́tàlá bàbá yìí ń fẹ́ ká ti ṣe sọ láti láṣẹ ilẹ̀ àṣẹ dànù ìyẹn wà wà ní ọgbẹ́ni dàlùkìyàmọ̀ wọn ni gbogbo sọ láti lẹ kó wá o yàtọ̀ sí sọ láti lẹ ìṣà gbogbo ẹ̀ ẹ̀ ṣe láyé ah, ah, eh, wọ́n yìí sì jiyàn hmm. wọ́n yìí jiyàn ní ọgbẹ́ni dẹ́pẹ́ ah, ẹ̀sùn asọ́pá àṣẹ ńgbọ́ bàbá kudi ṣe báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń gbà <laughs> kò sí àyè gbogbo oru eléyìí tó bá ti jọ gbẹ̀ndà lọ́kẹ́yàmù hmm. ẹ dákun torí tọ́lọ́ kí là ń kánjú lọ ṣe ń lé ganan rí táfù á máa ṣàṣe dànù hmm. lẹ́yìn wá gbà náà bí ojú bá ń kẹ̀yìn tẹ́yìn ń wò yí pé tó bá ti kọjá aago mẹ́jọ ẹ̀yìn ó ti wọlé ẹ fi àgádágodo lẹ̀fẹ́ lomi kẹ́yìn ọmọ pàdánù sọ láti nu jàmá ẹ lọ́ máa ṣe tiyín lé máa pàdánù jàmá kò sì yẹ kẹ́ pàdánù jàmá ńgbà tẹ́yìn èso obìnrin torí de eléyìí àwọn akagídé hárí wọ́n mọ̀ wọ́n pàkíyèsí èèyàn èèyàn wá sọ pé eléyìí ọkàn mi eléyìí ọkàn mi bí n ti ṣẹṣẹ tèmi nu ah, wọ́n ní nǹkan léèyàn hmm. tó bá jogún lọ́dọ̀ bàbá rẹ̀ ni lè máa ń ṣe gẹ́gẹ́ bó bá ti ṣe wù ọ́ hmm. àmẹ́sìn tán lọ́hùn bọ́lá ń ṣe ní ká ṣe bánàbí sallallahu alaihi wasallam ti ṣe fi mà wá hmm. lágbọ́dọ̀ máa ṣe hmm. eléyìí ò sínú tó yẹ ká máa ṣe fanfàlẹ́ lórí ká máa ṣagídí a sì dúpẹ́ fọlọ́ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yí padà láwùjọ wa wàláhì pàápàá jùlọ ẹ wà kókò sọ̀láàtì yìí nìsí adúpẹ́ hmm. fọlọ́ nísìnyí ńgbà tí aago kan ò tí ì lù hmm. àsìkò sọ̀láàtì gbòòrò ti wọlé ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí ẹ̀rì tí wọ́n ti ń pèpè fún sọ̀láàtì gbogbo ìgbẹ́ ọmọdé méjì ó di ọlọ́run ti bá wa mú lọ hmm. so ọ̀pọ̀lọpọ̀ ti gbà fọlọ́ pẹ̀lú ògo ọlọ́run ẹ wo sọláàtì làásùrì náà ní ìsìn aago mẹ́rin kọjá kó tó wọlé wàláhì ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí àsìkò rẹ̀ gángan lẹ́gbọ̀ tí wọ́n ń pè adúpẹ́ fọlọ́ so bẹ́ẹ̀ náà ni sọláàtì mọ́kìrì hmm. sọláàtì ìṣá iná ọlọ́run bá tún ṣe so nítorí délé àwọn ẹni tó sì jẹ́ pé bóyá wọ́n ń ṣe é kó tó hmm. di pé àsìkò wọlé hmm. ẹ àpàkíyèsí yín ẹ jẹ́ kí a máa tẹ̀ lófin ọlọ́run torí pé á kù tá a bá kú á sẹ́kù á kù á sẹ́kù láwa nìkan nu sàárè wa àní rẹ nìkan nu ẹni tá à ń bá jọ ń gbéra wa láǹkẹ hmm. gbogbo ẹni tá à ń jọ ń tanra wa jẹ àní rí hmm. èyí táwa gbèsè náà ni wọn dàbí wa hmm. kọlọ wọn fún wa ní dáadáa sí i wọn ní ǹjẹ́ tá a máa ń ṣe solatul janaza níbi tá à ń ti máa ń ṣàdúrà fókù tàbá ti sọ Allahu akbar ẹlẹ́kẹta ṣé a lè máa ń ṣàdúrà fókù yìí Yorùbá wa èdè Haúsá wa èdè Ìgbò wa èdè Gala èdè Idoma sá hmm. lè máa ṣàdúrà bẹ́ẹ̀ àbídè lárúbáwá yìí náà sá làásà gbọ́dọ̀ fi ṣe èdè lárúbáwá náà ni hmm. a lè fi yorùbá ṣe èdè lárúbáwá tá à ń fi ṣe sọ láti náà láfi ṣe ọ̀nà sì ti kúrú pẹ̀lú ògùn ọlọ́run kò jìnnà mọ́ ọlọ́run ti bá a kakò hmm. òun náà ni pé àwọn àdúrà táwọn ibi sallallahu alaihi wasallam tó ṣe fáwọn òkú ó ti ń bẹ́lẹ̀ òun náà ní káwa náà ká máa yọ àyọlò rẹ̀ èyí tó bá jẹ́ pọ́pin là ń ṣe sọ láti fún bó lànà bí ti ṣe ṣàdúrà fún un tó bá kó obìnrin là ń ṣe sọ láti sílá bóòlù ànábì ṣàdúrà tó bí kó lóò ṣe ṣàdúrà fún wọn tó bá pọ̀ ọmọdé ni bóòlù àwọn sọ̀hábà ni wọ́n ṣe ṣàdúrà fún wọn. tó hmm. gbogbo orí eléyìí tá à ń bá ti ń ṣe ó ti tó torí kò sí bá ṣe lè gbéde lárúbáwá tó kò sí bá ṣe lè màdúrà ṣe tó tó lè kún kẹ́kẹ́ tí ó ní ìtumọ̀ tó ga bí ètò ànábì ṣe. so alhamdulilayi a sì ní tìrata ti kọ lórí eléyìí tó dá dúró hmm. sọ̀rọ̀ yàtọ̀ nítorí ìwọ tó ṣe kó lọ ògbédè lárúbáwá abọ kọ́lédè yorùbá hmm. so a sì ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ nípa gbogbo nǹkan tó bùkátà láti mà hmm. nípa sọ̀látùl jánásà hmm. àwọn àdúrà yìí gan-an àtúbọ̀ gbé wá àtúnṣàlàyé wọn pẹ̀lú àwọn harafi abidi tọ́ pé tó ń bá ń kà lárúbá ní ọ̀mọ̀ já sí hmm. eléyìí tá a mọ̀ sí translation. so gbogbo ẹ̀ tún wà máa tún túmọ̀ rẹ̀ fún ọ kó lè máa túmọ̀ tó ń sọ léde yorùbá hmm. so gbogbo eléyìí wà ọ wà fún ẹni tó bá fẹ́ rà tẹ bá ti wá sí almadina center ẹ̀ rírà kò sì gun pan wọ́n ní kí wọ́n ní po pósí hmm. tá à ń gbókùú sí lọ sí orí tẹ níbi tá a ti fẹ́ sin eléyìí ò ń ṣe pósí bíi pankẹ́rẹ́ tó ṣe pé à ń gbókùú sí tẹ́pá tẹ sínú rẹ̀ kó tó di pa gbédé orí tẹ́ hmm. ẹ̀yìn bí pankẹ́rẹ́ yẹn làwa mùsùlùmí gbọ́dọ̀ máa lò pankẹ́rẹ́ yẹn sì lè jẹ́ pé pákó one by twelve òun náà ni wọ́n kàn fi kàn án ní igun rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta igun kínní igun kejì wọ́n sì fi tẹ́ǹdì hmm. so àgbókù sínú kò ní nídèérí Hmm. so dábàá ti gbé òkú á fi ká fi lè láǹfààní àti gbé débi tá a ti fẹ́ sin dáadáa ni kọ́ mọ̀ máa fìsọ́tún fìsọ́sì nígbà hmm. dábàá sì dórí tẹ́tà a ti fẹ́ sin á gbé jáde kúrò nínú pankẹ́rẹ́ tá a fi gbé wá á sin sínú sàárè hmm. a kì í sin òkú mùsùlùmí pẹ̀lú pósí kọ̀tọ́lábẹ́ òfin ọlọ́run kún sin mùsùlùmí pẹ̀lú tabot kọ̀tọ́lábẹ́ òfin ọlọ́run ọba tiwa ẹ sì yẹn gbé sínú ilẹ̀ náà ni ẹ bá ti gbé sínú ilẹ̀ ẹ sì fi nǹkan kan ẹ fi dí àárín rẹ̀ sí ìpẹ̀tẹ́ rọ̀ lórí hmm. a kì í rọ́ ìpẹ̀lẹ̀ òkú lórí tààràtà hmm. nítorí pé ìlànà anábì sallallahu ní pé hmm. búlọ́ọ̀kù gan eléyìí tó ṣe pé àmọ́ ni wọ́n fi yọ́ ńlọ yẹ ká fi dí àárín òkú sí ìpẹ̀tẹ́ lórí ìgbà táwọn ní búlọ́ọ̀kù alámọ̀ kò sí tó burú nǹkan ká fi dí lórí wáyé o ewé tẹ̀ wá máa ń já tẹ̀ máa ń já tí gbogbo múra sí ẹ má lérò yìí pé ẹ̀sìn islam náà ló ní kẹ́ ẹ máa lọ já àwọn ewé yẹn hmm. sí intẹ́ ti fi dí òkú kó tó di pẹ́ rọ pẹ̀lẹ́ lórí o torí pẹ́ lómi tó máa a àti jẹ́wé a si gbọdọ jẹ́wé kí ni túmọ̀ nga hmm. kí ni túmọ̀ ewé kò ní kankan hmm. àfi tó àwọn àlàfo bá ń bẹ láàrin fi bo òkú tó lè mú òjò kọ́ máa rọ́ lọ bá òkú níbi tó Hmm. tí ó tètè jẹ́ kára rẹ̀ ọ bàjẹ́ tó hmm. o bá yẹ fẹ́ fi dínà àgbàrá òjò iná ló lè mú yín máa jẹ́wé àmọ́ kì í sara ní kẹ́ fi bo òkú nìyẹn hmm. ẹ wá búlọ́ọ̀kù alámà kẹ́ fi bo òkú lọ́nà tó ṣe pé salaamaleykum. aleykum salaam wa rahmatulah ìbéèrè yín. ọ̀la jimá o. ẹ ṣe o. lọ́jọ́ àfọ́fọ́ rẹ̀. àmín. orúkọ mi jẹ́ ìṣàkóso abdulsalam látòkè wọlé ògùn náà. ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àwọn tí wọ́n máa ṣe àbùsí hmm. sí mi ẹ̀sán bọ́lọ̀ lè kó fún àwọn ilé mi. wọ́n jẹ́ pé nǹkan tí wọ́n mọ̀ pé lágbájá ló ní nǹkan yìí ẹni tí ò wá ní nǹkan ni wọ́n wà mọ̀ sí gbè lẹ́yìn rẹ̀ kí ni àtúbọ̀tán tó lè dé fún àwọn eléyìí mo fẹ́ béèrè. ó sì ẹ ẹ dákun ẹ má bínú ẹ jẹ́ ká mú eléyìí náà mọ́ ẹ lọ́wọ́. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ ibi ẹtí ń pè. aleykum salaam ó kọ́ ibi ẹtí ń pè. ayub. láti wo ayub láti ibi ojúmọ. láti. àti àwọn dòkítọ̀ àti àwọn ọjà yìí pẹ̀lú ìrẹ́ra. àmín láti bo lẹ́lẹ́ tí ń pè yìí. àti ibi tọ ọyá ìbéèrè yín. ẹ afẹ́fẹ́ yóò lọ dùkú o ilé ẹbí tó ń gbé àwọn tó ń fara mọ́tò náà lónìí àwọn tó ń fara mọ́ bíbí àwọn tó fara mọ́ bíbí yẹn kí wọ́n á jáde kí wọ́n lọ rí pé àjẹmí kan ń ta aláwọ̀ nílé náà wọ́n wá ní nígbà gbọ́dọ̀ kápò àdìsẹ́ ọgbà bá kápò àdìsẹ́ wọ́n ta ẹ̀rọ mọ̀lú. ẹ ẹ lóhùn ẹ lóhùn àgbọ́ ìbéèrè yín yẹn very sound and clear ẹ bá wa tún múlẹ̀ kan sí pápápá kí ni ìbéèrè yín. ìbéèrè tí wọ́n béèrè nípa pé àwọn alábòsí kílẹ̀ san wọn gan hmm. wọ́n mọ̀ dájú sáká pé lágbájá ló ní nǹkan hmm. wọ́n sì gbé fẹ́ lómi hmm. à ẹ̀san wọn dá o wàláhì ẹ̀sán wọn àdá láyé àti lálùkìyàmà hmm. nítorí pé ànábì sallallahu alaihi wa sallam ó ti fi hàn wá ó ní ẹnikẹ́ni tó bá ṣe pé ó bá fi nǹkan kan ṣàbòsí sí ẹnìkan láyé ń bì hmm. kó tètè san padà fún ọ hmm. láyé tá a wà yìí kó tó dijọ́ tí ò ní sí wúrà tàbí fàdákà bí ká pé kó tó dijọ́ tí ò ní sí náírà àbí kọ́bọ̀ tó yẹ pé iṣẹ́ ẹyin tẹ́ ẹ gbáyé ṣe ló kù tí wọ́n fi san ẹni tẹ́ ẹ bá ṣàbò sísí lẹ́sàn. Hmm. ẹ dákun láti ìgbà tílẹ̀ ti má dìgbà tá a wà yìí ọjọ́ ti lọ díẹ̀ hmm. ṣé dáadáa la rí ṣe jù ní àbá ìdá ẹ tara bẹ́ẹ̀ wo ọ̀sẹ̀ yìí hmm. ẹ tara bẹ́ẹ̀ wo oṣù tá a wà ń bẹ̀ yìí ẹ tara bẹ́ẹ̀ wọdún tá a wà nù rẹ̀ yìí ẹ tara bẹ́ẹ̀ wọdún tó ti kọjá ẹ̀yin náà ṣe ṣírò fúnra yín ṣé dáadáa yín ní pọ̀ ní àbá ìdá yín wọ́n tún wá sọ pé òun tún hùwà àdánù kan tí ó tún jẹ́ kí wọ́n múnú dáadáa rẹ tí ò Hmm. láti tún kó fẹ́ lómi hmm. ọ̀nà wa dà láti rọ́nà lọ hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé alábòsí kò sí tàbí ṣùgbọ́n àwọn ní rọ́nà lọ o àwọn lànàbì sallallahu alaihi wasallam tún pè nínú hadith kan ní muflisuna ni wọn ò lò sí ẹni tó sì ta lẹ́yìn ìgbà tó ti jọ bí ìgbà tó lówó wọn ní òun lẹni tí ó kó àwọn dáadáa dáadáa dáadáa wá tọ́pọ̀ bí òkè àmọ́ ńgbà tí máa ń retí àti rí dáadáa pé kí wọ́n pé kí wọ́n máa lọ àlùjáná ni wọ́n bá rí kó ṣàbò ṣiṣẹ́ nìkan ọjà ń bẹ ẹnìkan ó gbowó ẹnìkan lọ́nà àìtọ́ ó bú ẹnìkan ọpẹ gan ẹnìkan gbogbo ní táwọn máa ṣe táwọn máa pọ́n tì látinú wa máa dùn ní tí máa kó bá ní tí ìjà rọ́nà lọ́nà wọ́n wàá máa múnú dáadáa rẹ̀ wọ́n máa san fáwọn èèyàn tó ṣàbò ṣiṣẹ́ wọ́n máa san fún wọn ńgbà dáadáa rẹ̀ bá tán àbòsí ọ̀tán wọ́n mú àìda àwọn èèyàn tí àwọn ò tí ì gbẹ̀san tiwọn wọ́n tún dàlù. Mm-hmm. ọ̀nà wa dà téèyàn fi fẹ́ rọ́nà lọ. torí rẹ ní tí máa ń ṣàbòsí kọ́dẹ́kun rẹ̀ tí máa ń fẹ́ dáadáa fúnra rẹ̀ kó múra sí tí ò bá fẹ́ kàtúbọ̀ tún wọn dà. Mm-hmm. láyé ń bí kó mọ́ aburú òsè o mm. nítorí pé nínú hadith anabi sallallahu alayhi ó ní wattaqi da'wata al-mazlum ó ní sọ́ra fún ìpè ẹni tá a bá ṣàbòsí sí torí pé kò sí kàgá kan tí ó di lọ́nà dọ́dọ̀ lọ mm. wàhálà ò léwu ìyẹn ni kéde yẹn bá ṣàbòsí sẹ́nìkan tó bá ṣépè fún yẹn kò sí tí ó di lọ́nà tí ó fi dọ́dọ̀ lọ ó tún wá wá nínú hadith al mm. ọlọ́run ọba ẹlẹ́dàá fúnra rẹ̀ sọ pé la ansurannaka walau ba'da hin mm. ìwọ ìpè tí wọ́n sẹ́yìn máa ràn ọ́ lọ́wọ́ kódà kò sí pé ọ̀pẹ́ yẹn ni pọ́lọ̀ ọ̀rìn ìpè ń ṣe náà ni hmm. lórí ẹni tá a ṣẹ́ fún lórí hmm. ẹja sọ́ra fábòsì hmm. torí ẹ̀ lẹ́lọ́mí ẹ̀rí pé ayé rẹ̀ ó ti máa dáa bọ̀ alábòsí ni ńgbà ọba ya gbogbo nǹkan bàbá jẹ gbogbo nǹkan ta fún yóò dẹni tó táwọ́ náà lẹ́yìn ìgbà tó ti rí yóò dẹni tó ṣe wípé yóò rí mi ẹran gan yóò pè lówó so yóò dẹni tó ṣe pé gbogbo èèyàn rí sá lẹ́yìn ìgbà tí wọ́n ti ń súnmọ́ so gbogbo orú eléyìí náà ló ti ṣẹlẹ̀ kò sì ní yé ṣẹlẹ̀ nígbà tábòsí ọ̀bà kan eléyìí jẹ́ bó ṣe jẹ́. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh orúkọ ibi ẹ̀fín pè. abdullahi lọ sọ̀rọ̀ láti ìbàdàn. ìbéèrè yín. ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ sars ojú wo ni islam fúdúgbìn máa ń sọ fún ọkọ̀ pé kò wúlò wúlò wúlò síbẹ̀ tó jẹ́ gbogbo gbà. bọ́ọ̀lù obìnrin náà jẹ́ sí. bọ́ọ̀lù obìnrin náà ṣe jẹ́ sí ṣé ìyàwó rẹ̀ ni àbí bọ́ọ̀lù ló jẹ́ ìyàwó ìyàwó ìyàwó ilé ẹ̀. alhamdulilayi wọ́n ní ojú wo ni islam fi wo kóbìnrin tó jẹ́ ìyàwó kó máa sọ fọ́kọ pé ò wúlò ò wúlò ò wúlò hmm. ó dájú pé irọ́ ni pa <laughs> ó sì dájú pé eléyìí ń tọ́ka sí ntánàbí sallallahu alaihi tó sọ nípa àwọn obìnrin pé aláìmoore ni wọn. Hmm. torí pé ànábì tún yàn nàna rẹ̀ ó tó bá gbogbo ọjọ́ ayé rẹ̀ lọ bá lò tó ń fi ṣe rere síyàwó rẹ̀ níjọ́ hmm. tó bá fi lè rí kódà kan lọ́dọ̀ rẹ̀ yóò sọ pé òun ò roore kárí lọ́dọ̀ rẹ̀ kò wúlò náà ṣe bí ò fún mi rí ni kí ni mm. kí ni ó wúlò fún láì ṣe sọ pé kò wúlò subhanallah <laughs> <laughs> irú àwọn aláìmoore ni hmm. aláìmoore kò wúlò kí ló ń tún ṣe lọ́dọ̀ rẹ̀ kí ló ń ṣe lọ́dọ̀ rẹ̀ tó kú lọ́dọ̀ kò wúlò hmm. so eléyìí tánàbí sallallahu alayhi wa sallam tó sọ pé yóò ṣe sábàbí káwọn obìnrin ọ̀pọ̀ nùnà. torí ńgbà tó lọ́wọ́ bá gbé ànábì ìrìn àjò òru tó tún gbé lọ sí sámà mm. ọlọ́wọ́n bá fi àlùjáná hàn ó fi náà hàn. Mm. ó wá ń ròyìn fún wa ó ní nínú ná òun rí i pé iná kún kẹ́kẹ́kẹ́ àwọn ẹni tó pọ̀ ń bẹ jù lóbìnrin. àwọn obìnrin wa ní kí ló dé? ànábì ni tó ṣẹlẹ̀ náà ni pé àwọn obìnrin yẹn yọkfẹ́rìnà làn wọ̀ yọkfẹ́rìnà wọ́n á máa ṣépè lọ́pọ̀lọpọ̀ wọ́n á sì máa ṣàìmọ̀ọ́rì. àwọn obìnrin wa ní yakfurna billah ṣé wọ́n máa ń ṣàìmọ̀ọ́rì sọ́lọ́ ni ah, ànábì ní rárá o yakfurna al Mm-hmm. wọ́n máa ń ṣàìmọ̀rí sáwọn ọkọ wọn. náà lànàbì fa sọ pé bó o ṣe gbogbo ayé rẹ tó ń ṣe dáadáa sọ́kàn nù wọn níjọ́ bá ti rí àìdáa kan lọ́dọ̀ rẹ yóò lòun òró rẹ kan rí lọ́dọ̀ rẹ. Mm-hmm. so gbogbo àwọn wà burúkú òwúlò òwúlò ọ̀rọ̀ lásán tí òwúlò ni mm. ọkùnrin náà gbọ́dọ̀ wá síra rẹ̀ bí obìnrin o mm. obìnrin ọmọ ṣe bí obìnrin kò túmọ̀ sí pé wọ́n ní aláìmoore ń tọ́ka sí pé ìwà burúkú tí gbé ní ìwọ náà ni sọ́ra fún hmm. ìwọ ọkùnrin náà nígbà tó bá sì ti máa àrùn àwọn obìnrin tó bá ní ìyàwó tó náà nírú àrùn burúkú ńlára hmm. máa ṣe sùúrù fún kọ́ ọ fi mànà. kó má dájú rẹ̀ hmm. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tí à ń lò náà nù ẹ̀ lọ́wọ́ ó yín o àyùbù láti ìlú gébọ̀. ọ̀yà à ń gbọ́ yín ìbéèrè yín báyìí. àti àwọn dókítà wa bí alákòóbá ṣe dáadáa fún wa. àmín ìbéèrè yín pápápá. ẹni tí wọ́n lọ orí tojú wọlé mhm. tí àwọn àbá rẹ̀ wíwò mhm. tí wọ́n sọ fún sọ́hun pé kó pamọ́ lù pé kí àwọn ẹbí ẹ̀ tó kọ́ sí sàárà kan kà fún hapò wá ní kan kà fún wá ní. ìgbésẹ̀ máa pamọ́ lù náà mẹ́ àwọn ọmọdé ò gbọ́dọ̀ jẹ́. tí sàárà bẹ́ẹ̀ yíwà àdúrà bẹ́ẹ̀ yẹn nìṣe. Ah. <laughs> já fi máa lẹ́yọ̀ kan báwọn tó bá di lọ́jọ́ mẹ́jọ ìṣáàlà kẹ́ ẹ gbìyànjú padà. alhamdulilayi ẹyin náà sọ pé ń tọ́jú bọlé hmm. kò dájú wípé tá a bá kíyè sí èdè yorùbá n kò ní yé gbogbo wa. ṣé ẹ dákun náà bínú hello hello hello eh, ẹ sọ pé ń tọ́jú ah. hmm. bọlé ìwà burúkú ni tọ́jú bọlé ìwà burúkú ni so ẹni tí ń lọ lé olóògùn ìtọ́júbọlé tí wọn ti pè é so tó ẹni tí wọn ń lọ lé olóògùn yorùbá máa wí bẹ́ẹ̀ hmm. ń lọ lé babaláwo ń lọ lé oúnjẹ ń wò ń lọ lé àwọn tí ń tẹyán rìn hmm. so ẹni tí ń ṣe bẹ́ẹ̀ ìwà burúkú ni ọ̀tá hmm. kò fi Ọlọ́run nítorí pé gbogbo eléyìí máa kó bẹ́ẹ̀ sí èèyàn kọ́dọ̀ èèyàn lè tara rẹ̀ di kèfèrí àwa ni wọ́n wá dàdúrà kan fún àti sàárà kan ṣé wọ́n lè ṣe àà ẹ̀yin náà sọ pé tójúbọlé ẹ tún wá sọ wípé n tún á dá fún níbi tí ó tojú bọ̀ so lè ṣe àbí ò lè ṣe kó ṣe kìnnì. tó bá tún wá ṣe kò tún wá ní. kó ṣe kìnnì ẹni tí wọn á ní kó fún jẹ sọ́tọ̀ kí wọn náà jẹjẹ kú jẹ. <laughs> lẹ́yìn jẹ́ bó ṣe ṣe. <laughs> jazakumullahu khairan ya sheikh igi láti máa ṣe nuró lónìí inshallah ọjọ́ mẹ́jọ láti máa pàdé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹ̀rẹ̀ ètò yìí kọ́lọ́nkọ́ bá fi san lẹ́sùn lórí láyé ìgbà tí lọ́jọ́ agbóhùn ìdẹ̀lẹ̀kẹ́ yẹn ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr oṣù ọ̀gbìn gbẹ́dẹ́bọ̀ rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́dẹ̀ lógún ọ̀ṣọ́ pẹ̀lú àbú àmìnà láti òkè àdó akíntola afa ismail àti bẹ́rẹ̀ àti wọ́n dìjọ́ kọ́ orin ìwà jazakumullahu khairan ọ̀làdùn níbi ló lóko mi ọjọ́ mẹ́jọ láti máa pàdé inshallah títí ọjọ́ mẹ́jọ ọ̀hún sálámù alaykum rahmatulahi wa barakatuhu. alkhaliqul ba.